الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده ولم يجعل له عوجا قيما لينزل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 كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. mo kí gbogbo ẹ̀yin jẹ́mọ́ mùsùlùmí jákèjádò gbogbo bíi tí ọlọ́run bá ní kí atẹ́gùn ìkànnì yìí ọmọdé ní dédé àsìkò yìí pẹ̀lú kíkí tí ó fi lọ́lá jù yẹn tí a mọ̀ sí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. bákan náà mo kí wa káàbọ̀ sí ètò wa tí a mọ̀ sí ètò fatihur rahman léyìí tí mọ́ndé sí etí wa lọ́pọ̀lọpọ̀ ní monday tó bá parí oṣù báyìí látara àǹfààní ńláńlá tí ọlọ́run fún wa pápá jùlọ ní ìlú ìgbòho tí ọlọ́run ní kí a rí orí ńláńlá tí ó wọ̀lú látara ìgbàlejò ọ̀kan náà àwọn àgbà wa tí a mọ̀ sí sheikh Komarudin Yunus Akorede láfọwọ́kòtò ó yẹ kí gbogbo ẹ̀yin ará ilé kí ẹ jàǹfààní gbólóhùn kan àbí méjì lẹ́nu wọn kó tó di pé pàdé tó di ọ̀la bisimilahi ta'ala a ṣe kéde fún wa pé ìdánilẹ́kọ̀ọ́ ti ọjọ kan tí ó wáyé níta gbangba ní gáràjì Owódé ní dédé aago mẹ́wàá àárọ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà wáyé ní àti ẹnu àwọn olùmọ̀ náà nìyẹn ní ọ̀la ká wa kárí pé atúyà kátúyà kájáde wa èyí tí àwọn máa gbé wa rìnrìn àjò lórí òun nípa gbólóhùn la ilaha illallah bísí láì báyìí nísìnyí máa fi ìyẹn àwọn dọ́kítọ́rù àwọn ṣẹ́kù wa báyìí nísìnyí ṣáàlà abẹ́rẹ́ sí ni máa gbọ́ ohun wọn falyatafaddal mashkuran mahjura inda Allah. inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina innahu man yahdihi fala mudilla lahu ومن يضلل فلا هادي له أصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالعسان إلى يوم الدين أدكف ولا مباوة الحمد لله ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo ọba náà lọ́ba tí a dúpẹ́ fún a dúpẹ́ fún gbogbo àwọn elétò tí wọn dákẹ́ lọ́sàn-án lóru láti máa ṣàlàyé àgbọ́yé Islam àti àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ẹ̀sìn wa tí ayé wa ó fi dáa tọrọ wọn ó fi dáa Allah subhanahu wa ta'ala abẹ́ ìlú gbogbo kọ́lọ́mọjọ tú kọ́lọ́mọjọ bàjẹ́ gbogbo àwọn tí wọ́n ń darí wa níbẹ̀ ah, àwọn ọba wa àti àwọn ìmáàmù ìmáàmù àgbààgbà àti gbogbo àwọn alfa àti gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin akíwá pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fẹ́ gbéyẹ̀wò láàrin àsìkò díẹ̀ tí a ní òun náà ni mafuhumu la ilaha illallah àgbọ́yé kalimatu shahada la ilaha illallah gbogbo wa pátá tá a jẹ́ mùsùlùmí òdodo àti gbà pé ọlọ́run ọba aláàdá nítorí káwá sin ọlọ́run aláàlámọ́lẹ̀ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa ma khalaqatul máa wá sin ọlọ́run àwọn àlìjànú ààrá wọn àmọ́ wọn ara wa ẹ̀rá wa ọmọ èèyàn eréṣẹ́ bá láà ó dá wa Onye ní dawa fun kankan bí ìbá jebe pé ká wá esi àkọ́kọ́ ẹ̀sìn òun náà ní nínú la ilaha illallah la ilaha illallah ìtumọ̀ rẹ̀ o náà la bi haqqin illallah kò sẹ́ni yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà ọba wa àwọn mùsùlùmí pé kẹ́límà tán ní ká sọ jáde lẹ́nu tààfi wọnú islam tí wọ́n fi kọrúkọ wa sínú àwọn tán jẹ́ muslim òun náà ni kẹ́límà tó ṣahada kẹ́límà tó ṣahada yìí òun náà ni la ilaha illallah la ma'buda bi haqqin illallah ní tá a sọ nígbà tá a gbà islam ni pé a ní sin kan mí lẹ́yìn ọlọ́run a gbà pé kò sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà lẹ́yìn allah ọ̀pọ̀lọpọ̀ wa lé ní àmọ̀túnmá kẹ́límà yìí kẹlímọ̀tò ṣahada kẹlímọ̀ tá a fi wọnú islam tẹ́yìn bá sì ti takò kẹlímọ̀ yìí biha yakhruju minal islam hmm. yóò sì jáde kó nẹ́sìn islam òun náà láàfin gbà yàn wọlé àìgbà àìgbà gbọ́mọ́ òun náà wọ́n fi ń tìyàn jáde gbogbo àtàjẹ́ mùsùlùmí òdodo tá a ti gbà islam tí gbogbo wa wọ́n bí wa sínú ẹni àbágbà islam ni kalimatu shahada ya kalimatu tawhid gbólóhùn ìmọ̀lọ́lọ́kan wọn a máa pè ní kalimatu taqwa gbólóhùn bẹ̀rù ọlọ́run kò sí gbólóhùn tó lè dẹ́rù báyàn tó tó la ilaha illallah nítorí pé ọba yẹn tóbi púpọ̀ ó tóbi débi pé wọ́n wá ń já yé wa yí pé alẹ́ nìkan kan tó ń lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn nílé ayé tẹ́ wáyé tẹ́ sìn lẹ́yìn wọn ọlọ́run la ilaha illallah ilaha ìtumọ̀ ẹni pé láàánáfù nafu, yìí nìyẹn kò sí ọba tá a lè sìn tọ́lẹ́tọ̀ sí illallah ifbat lẹ́yìn Allah nìkan tó dìgbà tí Allah ń dá sámà ẹnìkan ọ̀nà lọ́wọ́ gbà náà nígbà tí ń dálẹ̀ ẹnìkan òkun lọ́wọ́ nígbà tí ń dá wa ẹnìkan òkun lọ́n lọ́wọ́ bóò láti wá máa sin nǹkan míì papọ̀ mọ́ lọ́wọ́ ntí ọ̀dá wa la fẹ́ máa sin yẹ ntí ò fún wa jẹ tí ò fún wa mú ńlá fẹ́ máa sin yẹ nítí ọ̀tọ́jú wa ilá fẹ́ máa sin yẹn ẹni tí ń tọ́jú gbogbo wa òun náà ni rọ́bùl alamin alhamdulillahi rọ́bùl alamin ọlọ́wọ́n bá aláà ọba tí ń rẹ gbogbo ayé ní tọ́jú wa ọlọ́dá gbogbo nǹkan fún wa kalimatul haqq gbogbo tí yẹn bá ń sọ lẹ́yìn la ilaha illallah yọrọ ni o kò sẹ́lòmíì tó tún lẹ́tọ̀ sí ẹ̀sìn yẹn lẹ́yìn ọlọ́run kẹ́límà kan tó di pé bá ti sọ òun náà lòdòdò gbogbo ọ̀rọ̀ míì táwọn yẹn bá ń sọ nǹkan míì táwọn yẹn bá ń sìn tí wọ́n gbà pé ọlẹ́tọ̀ sí káfí irọ́ ni kẹlímọ́tù al-ikhlas gbólóhùn kan ní tọ́jẹ́ pé tóyìn bá ti sọ ọ sọ pẹ̀lú ikhlas sincerity kìí sí táwọn máa pè jáde lẹ́nu la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tó sì jẹ́ pé lọ́kàn wa àtún nìkan míì tá ń bọ anìkan míì ẹni tí ó ti jẹ́ muslim nílùú gbòho kọ́lọ̀ lè bẹ̀rù ọlọ́run ọba kọ́ rántí ọba tó dáa kó sì rántí ọba tí ó padà sọ́dọ̀ ẹ̀ nínú sàárè kó tètè darapọ̀ kóun náà máa sin ọlọ́run gbólóhùn tó sì fi wọlé òun náà ní la ilaha gbogbo ẹni tó ti gba islam tó ti ń sin islam tá ń kírun tá ń gbààwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá ń ṣe tó ti ba la ilaha illallah ò jẹ́ lọ́wọ́ ẹ̀já fílẹ̀ òun náà ní ká máa bá wọn ṣe ọdún àjọbọ ọdún wọn ni wọ́n sí lẹ́yìn. ọdún ajé mẹ́rin. ọdún ajé ẹni bá ti jẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn sí ọdún ajé. ọdún ọdún àwọn olórí òkè. ọdún olórí òkè ọdún òkè ṣẹlẹ̀ tó dá ajé tó dá òkè lọ́yẹ ká máa sìn kìí sàjé kìí sókè. gbogbo nǹkan padà tán ní ọba tí yẹn náà ká máa sìn o hmm. nígbà tí gbogbo ọlọ́ni a'udhu billahi minash shaitan rajim ó ní kullu man 'alayha fan ọlọ́ni gbogbo tí ń bẹ̀lẹ́ rí ilẹ̀ tó bá padà yá kò ní símá o wa yabqa yóò wá sẹ́kù lórí jalal lórí jalal bàbá ìyá wa màmá wa àti wa sẹ́ ń gbọ́ yóò sẹ́kù lórí jalal wal ikram ọba tó gbogbo òsàtókù tí wọ́n bọ irọ́ ni tábà dìde bí àwa yìí tábà ní ká lè dáná sí ajé ajé jóná fa tábà ní bá ṣe wà yìí ká dìde ká lè wá àwọn arin tó tóbi dáadáa afẹ́fẹ́ fọ́ òkè òkè ọmọ fọ́ gbogbo tí àwọn èèyàn bá ń bọ pátá tábà dìde sí ta lọ́bẹ̀ tá dáná yọmọ sùn kò lè gbé rẹ̀ kúrò lójú kan ìwọ rí náà òsàtọ̀ ń bọ̀ rí náà ìwọ gbọ́rọ̀ òsàtọ̀ ń bọ̀ òun ò ìwọ́n mú fòun kò láti ibì kan bọ́ sí ibì kan ojú kan tó gbé sí láti ibi ogún ọdún náà lọ́wọ́ wọn ò bí da kókó mẹ́ ọwọ́ singi ó sinrin ó sin omi ó sin òkúta ó sin òkè gbogbo ẹ̀ pátápátá má fi pàdé ọlọ́run o tó jẹ́ mùsùlùmí òdodo gbọ́ntọ́lọ́ sọ ọlọ́run bá ní zálíkà bí annáláha huwàlẹ̀ àkọ́ ọlọ́run bá ní Allah nìkan òun náà lòdodo ẹ̀sìn òdodo òun náà nìkan ọmọ sí Allah وأن ما يدعونه من دونه هو الباطل ọlọ́wọ́n bá ní gbogbo tó bá ti ṣẹ̀tọ̀ sí Allah ọlọ́wọ́n bá ní irọ́ ni o gbogbo tó ń képe yẹn tó bá padà yá tọ́lọ́wọ́n bá fẹ́rẹ̀ hàn yín ẹgbàgbé ẹ̀ ẹgbàgbé ẹ̀ ọlọ́wọ́n bá ní wàyíra rọ́kìbù fil fulki dá Allah ọlọ́wọ́n ní àwọn kẹfẹ́rí maka wọ́n bá ń bẹ nínú ọkọ̀ ojú omi tí atẹ́gùn wọn fẹ́ tí ọkọ̀ fẹ́ tẹ̀rì da'u Allah gbogbo òsà tí wọ́n ń sìn pátá láta ni ọ̀zá ni manáta ni wọ́n gbàgbé gbogbo ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa wá pé Allah Allah alágbà wa ọlọ́run èmi ni wọ́n máa ń pè gbà nígbà tí ẹ̀rú dé walamma najahum ilal barri idha hum yushrikun ọlọ́run tí wọ́n bá ti di pé wọ́n wá bọ́kù lọ́wọ́ atẹ́gùn omi tí wọ́n wá bọ́ sí èbúté nígbà náà wọ́n sì wá máa ṣẹbọ kí ló wá dé tí ọlọ́run tó gbà yín lẹ̀ nígbà ṣòro tó wá dé pé ọlọ́run bá yẹn ilẹ̀ wa tún wà nǹkan mí pẹ̀lú ẹ̀ nígbà tọ́lọ́ mú yín kò nínú ṣòro gbogbo apáta ọlọ́run ní fún wa lómi o Allah ní fún wa lẹ́ja Allah ní fún wa lẹ́ran Allah ní fún wa látẹ́gùn ọlọ́run bá alá òun ló fún wa lásọ òun ló fún wa lálàáfíà òun ló dá wa òun ló fún wa nímà gbogbo owó tá a ní pátá ọlọ́run ló bùn wa gbogbo tá a ní òlérí ilẹ̀ ọlọ́run ló ní o gbogbo tí ń bẹ tí ń jáde láti inú ilẹ̀ nínú oko àwọn nǹkan jíjẹ ọlọ́run ló dá ẹja tó wà ní omi aláàlọ́dà ẹran tó wà ní ugbó aláàlọ́dà gbogbo tó ń sàǹfààní fún apáta tí ilé ayé wa fi ń rọrùn ọlọ́nìkan ní pèsè rẹ̀ lọ́lọ́run fi ní kullu man biyadihi malakutu kulli shay ọlọ́ni ẹ bá mi bí wọ́n gbogbo àwọn nǹkan tẹ́ bá ń lé ayé yìí tí ń sàǹfààní fún yín dá eh, ló fún yín ọlọ́run adúpẹ́ o ọlọ́mọṣẹ́wá ní aláìmoore aláàjì aláàjà ìyá alásàlátù

mo mọ̀ mo sì jẹ́rìí pé annahu la ilaha illahu kò sẹ́ni tí gbogbo ayé lè sìn lódodo lóòótọ́ tó yàtọ̀ sí wọn ọlọ́run wal màláìka ọlọ́run àwọn màláìka náà gbàgbẹ́ wà ulul ilmi qa'iman bil qist bẹ́ẹ̀ làwọn onímọ̀ ẹ̀sìn àwọn tí wọ́n mọ ọlọ́run àwòlíyá àwọn náà mà torí wọ́n rí ìdánilójú pé ọlọ́run ọba alá nìkan lọ́ba tá a máa sìn ọlọ́run ọba alá yìí ó náà lọ́ba tí ó ṣe gbogbo nǹkan dọ́gbadọ́gba ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run àwọn màláìkà ọlọ́run bá ní yunazzilu ní màláìkà ta bí ruh ọlọ́run bá ní àwọn ọlọ́run bá ara àwọn màláìkà pẹ̀lú wáyé pẹ̀lú iṣẹ́ mẹ́sẹ̀jì min amrihi ala man yasha min ibadi ani anziru annahu la ilaha illa ana fattakun ipe ẹ̀lẹ́sọ̀rọ̀ ayé o aláàánú ẹ̀sọ̀rọ̀ ayé o ìwọ òjíṣẹ́ àtàwọn àjọ rẹ ọlọ́run rán wa sí yín pé ẹ sọ́ra yín o ẹ má bọ nǹkan mi o ẹ má sin nǹkan mi o ẹ lè gbà lá ilà ilà Allah sínú ayé yín kẹsì bẹ̀rù ọlọ́run ẹ má bọ nǹkan mi ẹ má sin nǹkan mi ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn ànábì ọlọ́run pátá iṣẹ́ tí gbogbo wọn jẹ́ òun náà láti fìdí lá ilà ilà Allah sílé ayé ọlọ́run wa ma ọlọ́run gbogbo àwọn òjíṣẹ́ ta ti ránṣẹ́ síwájú wa Muhammad gbogbo wọn pátá kò sí nǹkan tá a rán wọn tayọ kan lè sọ fáyé pé kò sẹ́ni tọ́yẹ ká sìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn náà lẹ́yìn ọlọ́run fa àbùdú lẹ́yìn náà ká máa sìn báadà ká máa sìn ọlọ́run nìkan kí wọ́n máa sìn nǹkan míì tọ́yàtọ̀ sí ọlọ́run anábì jíṣẹ́ fáwọn ará maka báwa náà sì ń sọ fún àwọn ará ìlú gbòho nírọ̀lẹ́yìn anábì ní kúlù la ilaha illallah tuflihu ànábì ní ẹ gbàgbọ́ nínú la ilaha illallah kẹ́lẹ́ jèrè kẹ́lẹ́ rí dáadáa káyé yín ó lè dáa kọ́run yín ó lè dáa ọlọ́wọ́n bá lọ́láyé ọlọ́wọ́n bá aláàlọ́lọ́run ọlọ́run ní gbogbo tó wà nù sọ́mà tilẹ̀ ẹ gbà la ilaha illallah gbọ́ tuflihu kẹ́lẹ́ jèrè láyé àti lọ́run kọ́wọ́ yín lè bá ń tẹ̀ ń fẹ́ tẹ́ẹ̀ la ilaha illallah ìtumọ̀ ni pé èèyàn ní jèrè láyé ń bí tọ́bàdùn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa la ilaha illallah yìí ó pàtàkì púpọ̀ débi pé ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ nímọ̀ nípa la ilaha illallah ṣùrùtù la illallah kì í sin tá kankan máa sọ jáde lẹ́nu at-tasdiqu bil qalb ọgbà la illallah sínú ọkàn rẹ tọ́jẹ́ pé láàrin wa tọ́lọ́ wọn náà mọ̀ pé á ah, lẹ́yìn ọlọ́n èmi ò sí nǹkan pè nǹkan mímọ́ lẹ́yìn ọlọ́n èmi ò gbára lé nǹkan mímọ́ lẹ́yìn ọlọ́n ọba èmi ò ní nǹkan kan tí mo fi ń sagbára nínú àwọn òrìṣà nínú àwọn oògùn alánìkan mọ́ gbàgbọ́ àlàílìmù bíi máa náà ha ọkọ̀ọ̀kọ̀ mọ̀túnmá rẹ̀ tọ́bá mọ̀túnmá rẹ̀ tán aliyakini dáwàdí ọjọ́ da olójú tẹ́nìkankan ò ní máa fi dúdú pè funfun fún ọmọ wọ́n ní alájí alájá ó sì ń wòran ànílá ilaha illallah alọ́lọ́wọ́ba alánìkan lọ́ba tó yẹ ká sìn mo ti pè é mo ti bẹ́ẹ̀ alẹ́kùbúùl ọgbà alágbọ́ ọgbà láìlá ìlọ́lá ọgbà sínú ìsẹ̀mí rẹ oníṣeyè méjì ọmọ tẹ̀lé àṣẹ ọlọ́run ọgbà pé láìlá ìlọ́lá òdodo ni lẹ́yìn náà ó nífẹ̀ẹ́ ọlọ́run ọmọ wa sí ọlọ́run ọba pẹ̀lú ìkìláàsì ó sì takú sí rí láìláha ìlọ́lá gbogbo tí máa ń bọ̀ pátápátá nínú kádàrá rẹ̀ ọgbà pé ọba àlá ipa rẹ̀ ká ẹ̀mí rẹ̀ wá balẹ̀ mọ́kútàdọ̀ yàtọ̀ láìlá ìlọ́lá gbogbo ẹni tí máa ń pè la ilaha illallah ọgbọ̀rọ̀ máa ṣiṣẹ́ tọ́ la ilaha illallah àwọn alfáwa wọn ni idha amanta bi la ilaha illallah la tasjud wa la tarka illa lillah tó bá ti nígbàgbọ́ ipe la ilaha illallah ò ti gbàgbọ́ nígbà náà lóun tó ń jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ wá fẹ́rẹ́ kalẹ̀ fún kankan mi ma ó sì gbọ́dọ̀ rùkú fún kankan mi ma idha amanta bi la ilaha illallah ọmọ ìyá mi tó ti gbà pé la ilaha illallah rẹ látàstàìl bìrìjìnnì ọgbọ̀rọ̀ wà náà lọ́wọ́ pẹ̀lú ṣètọ́n ọgbọ̀rọ̀ wà náà lọ́wọ́ pẹ̀lú àlìjànú ọgbọ̀rọ̀ wà náà ogun ọgbọ̀rọ̀ máa sògùn tajà masoogun máa sògùn kípa yọmọ́ka ọgbọ̀rọ̀ máa nítorí gbogbo kó káàkiri pẹ̀lú ẹ̀nu wọ́n sì ti mọ̀ pé ìyá kan àbúdú wọ́n òun náà láàmà pè òun náà láàmà bẹ̀ ọmọ ayá mi ìdá amántàbí la ilaha illallah tó bá gba la ilaha illallah gbọ́ lóòótọ́ ẹni la tatawakkal illa ala ghayrillah la tatawakkal ala ghayrillah ọgbọ̀rọ̀ gbára lé nǹkan mímọ̀ lẹ́yìn ọlọ́run bá Allah òun nìkan lọ́ba tá a fẹ́yìn tì alayhisallahu bi káfíń abdá ọlọ́run bá ní sí tó fún ẹrú mi ni wa tawakkal ala al-hayy alladhi la yamut ẹgbára lé alàyè tí ò ní kú gbogbo ohun tí ó padà kú ẹ má gbára lé

ya alimu alimuni ya wahabu habli ìdá amantabi la ilaha illallah tó bá ti nígbàgbọ́ nínú la ilaha illallah wà láti tàbí bá halẹ̀ ghayri Allah má mẹ́ran lọ bí kankan máa o wọ́n ní kọ́ mẹ́ran wá kó lè bá dá fún ọ wọ́n náà mẹ́ran wá káwọn fi bọ́ bọ́rí wọ́n ní kọ́ mẹ́ran wá àwọn fẹ́ fáwọn àgbà wọ́n ní kọ́ mẹ́ran wá àwọn fẹ́ fi ṣe tuntun fún ọ wọ́n ní kọ́ mẹ́ran wá kó lè bá lọ́lá kó lè bá lókìkí fasọ́ọ̀lì li rabbika wanhar ọlọ́run ní kírun fọlọ́run lẹ́yìn náà kò sì pẹ̀ràn fọlọ́run tọba ti gbọ́lọ́n gbọ́ mọ́ mẹ́ran lọ́dí òsà o mọ́ sì fẹ́ràn sóògùn ní tọba ti fẹ́ wọ́sà máa ń pè ọlọ́run ìdá àmọ́tẹ́bí la ilaha tọba gba la ilaha illallah gbọ́ lóòótọ́ ọ̀là tó stẹ̀gif ẹ́ bèkèrè là mákè gbàmígbàmí ẹgbàmí ẹgbàmí ẹgbàmí mi ẹ lọ́sọ́dọ̀ ẹnìkankan àfi ọ̀dọ̀ ọlọ́run ọba wa ìdá àmọ́tẹ́bí la ilaha illallah tọba gba la ilaha illallah fàlátà jẹ̀lẹ́bẹ́yìn náà kẹwàá bẹ́yìn náà láhìwà sáàlì wọ́n fẹ́ nìkan sáàrin wa tọ́lọ́n tó máa pè tó máa bẹ̀rẹ̀ pé kọ́bọ̀ pè ọlọ́run ọlọ́run ni ó pè dàrẹ́tì wọ́n fi wòlíì kan síwájú wa ti ọlọ́run kọ́ ọmọ wa pé àwọn wòlíì yẹn pé kábọ̀ pè ọlọ́run ẹ̀hẹ̀ mọ́ mẹ́ni kan sáàrin wa tọ́lọ́run wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run ọba ní sáà súnmọ́ yín ju kásán ọ̀run yín lọ́nu ẹni tó súnmọ́ ojú kásán ọ̀run lọ ó sì tún máa rẹ́ nìkan sí ìdá amátàbílá ilaha illallah tọ́lọ́run pé ọgbà gbọ́ pé kọ̀sẹ́ni tọ́jà ká máa sìn lódodo lẹ́yìn ọlọ́run fala tufaddil hukma ghayri Allahi ala shari'ati Allah ọ gbọ́dọ̀ gbé ọlá fún ìjọba kan ètò ìjọba kan ètò súná kan ètò ìlú kan kọ wá gbọ́lá fún ju ṣẹ̀rí'à Ọlọ́run lọ àwọn ọmọ anábì adama àwọn aládélé ayé ètò t'Ọlọ́run tó kalẹ̀ ayé padà nígbà ayé padà gbogbo ọ̀wá tó mọ́ gbogbo ọdún mọ́ gbogbo ọ̀dá mọ́ ẹni bá ti gbà pé òun gbà pé ọlọ́run nìkan ni la ilaha aláàni allah ó ti dọ̀rọ̀ yàn lérí ẹ̀ kó má bá wọn dára papọ̀ mọ́ ẹgbẹ́ awo má bá wọn ṣẹgbẹ́ múlẹ̀ mọ́ àwọn èèyàn wọn ò lè gbà ọ́ lẹ̀ wọn ò sì lè gbà ọ́ là Allah subhanahu wa ta'ala ọlọ́ba tá a máa ń sásọ́dọ̀ rẹ̀ tọ́ba mọ̀ pé la ilaha illallah ó ti gbà gbọ́ ẹ máa retí àlìjánnà ọlọ́run inú àwọn tọ́lọ́wọ́n ṣe fún ọ̀tọ́ba gba la ilaha illallah gbọ́ dénúdénú yóò fàárí ju bí alukoro ọlọ́run ọba aláwọ̀ máa mú sòrò rẹ̀ lọ ànábì wa Yunus nígbà tó wà nínú ẹja ẹja gbé mi ẹja yẹn tún gbẹ́jà mi ọwọ́ gbé lọ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ nínú omi nínú òkùnkùn fanada fi zulumati alla ilaha illa ant anábì Yunus ní ìwọ ọlọ́run la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọlọ́run bá ní bó ṣe sọ tán báyìí ẹ̀ tó ní kò sẹ́ni tó lè gbà múlẹ̀ tó sì lẹ́tọ̀ọ́ láti gbà múlẹ̀ lẹ́yìn ọlọ́run ọlọ́run fastajabna àlà ọlọ́run wàkàtàlíkà nùjìlì mùmìnì gbogbo àwọn tó wájú olùgbàgbọ́ òdodo bíi Yunus náà táyọ̀ fi parẹ́ táwọn náà bá ń banújẹ́ tí wọ́n bá tún sọ la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin àmà làwọn náà kú ọ la ilaha illa ẹ̀yọ́ màá yá mi yẹ́sùnù àṣínú náà ni ọgbà sọ la ilaha illa tó bá ti ń wí jáde lẹ́nu ọlọ́wọ́n máa sọ níbi abu yéṣu àtàwọn ọmọ ẹ̀ àjẹ́ ọmọ ni òṣó ni àfúnjálàbí oníkàtàlí aláki ọmọ sí sùn ní ẹ̀hẹ̀ gbogbo àwọn ẹ̀mẹ̀rẹ̀ ọmọ sí sùn ní àwa là ń sọ wọn lóko tó bá wà wá kásà lọ ọmọ sí sùn àwọn olè àwọn ayakila àwọn agbénipa àwọn agbénipamọ́ kí wọ́n máa béèrè owó gbogbo apáta ìṣòro wọn ṣiṣẹ́ fún tó bá ti ń sọ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir anábì ní ipa wọn ní ká o ọmọ sọgọ́ lójúmọ́ ẹ̀ kí ló dé tí àdúrà yìí fi nípa tó báyìí torí la ilaha tó wà ń wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ẹni máa sọ ọgọ́rùn lójúmọ́ ànábì lọ́wọ́ sọ níbi gbogbo aburú ayé la ilaha illallah tó bá ti ń ṣe ọlọ́wọ́ máa fẹ́ríjì hàn ọlọ́wọ́ máa ṣàforíjì fún ọ la ilaha illallah akbar subhanallah walhamdulillah wa la ilaha akbar ọlọ́wọ́ máa pẹ̀sẹ̀ rẹ́rẹ́ ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àlìjẹ́nà tá ń lọ ẹnìkan ní wọ́bẹ̀ àfẹ́ntọ́bàgbà la ilaha illallah tọ́bàgbà gbọ́ anábì ní man qala la ilaha illallah khalisan min qalbi dakhala al-janna gbogbo ẹni tó bá gba la ilaha illallah gbọ́ tó sì ṣiṣẹ́ tọ́ tí ẹnu rẹ̀ tako ìtọ́gbàgbọ́ tí ṣe rẹ̀ tako ìtí ń sọ eh, ọlọ́run bá Allah yóò fi sínú àlìjánná la ilaha illallah eh, àwọn tí wọ́n bá ń wí inú àlìjánná wọ́n ti sinmi ẹ̀yọ́ miami ẹ̀mẹ́jẹ́ àmàsọ la ilaha illallah lórí àwọn lásán tó ti dọ́kan wa eléyìí ni ìtumọ̀ la ilaha eléyìí ni àwọn òfin la ilaha eléyìí ni àwọn iṣẹ́ tá a fẹ́ ká máa ṣe tọ́lá ilaha illallah eléyìí òun náà ni tọ́lọ́mọba aláǹbẹ̀ lọ́wọ́ wa nípa la ilaha illallah ní ìbá ti wá dì ma ayé rẹ̀ ọ̀dà ọ̀run rẹ̀ ọ̀dà sàárè rẹ̀ ọ̀rọ̀rùn lẹ́yìn náà ọlọ́run wa ní kọ́ lè sinmi nínú àdìjẹ́nà àmọ́ ẹni tó bá ẹjọ́ ń ọdún ajé ẹjọ́ ń participate ń bẹ̀ wọ́n náà fún wọn lówó wọ́n fún wọn lówó ọba wọn sí àbọ̀n fún wọn lówó wọ́n tó ń fún wọn lówó náà ẹjọ́ sí ni ọlọ́ọ̀lẹ́ lóògùn ó ti lọ gbàgbọ́ lá ilaha illallah ọmọ pé tọ́lọ́ máa ń ṣe lọ́fẹ́ kóògùn ó ṣe lòfin wógun ká wọn ní kò lè méwúrẹ́ wá ṣé ewúrẹ́ tọ́lọ́ wọn ní kò lè mágùntàn wá ságùntàn tọ́lọ́ wọn ní kò lè mú màálù wá ṣé màálù tọ́lọ́ wọn ní kò lè mú eré èèyàn wá ṣé èèyàn gangan fún rẹ̀ sọ́tọ́lọ́ ọlọ́run ju gbogbo nǹkan lọ wọ́n wọlé kọ́ ìrùfọ́ kọ́ ìbáàdì ọkà pa gbogbo gan ọwọ́ àdàkù lè ṣe nǹkan dìé kò sí ti parọ́ kálá ti ṣe ọba yìí bìyẹn di mọ́lìkì gbogbo tá à ń fẹ́ pátá ọwọ́ ẹ̀ lọ́wọ́ ẹ má jẹ́ àtàrà wa jẹ nǹkan kan ò ní ṣẹlẹ̀ lérílẹ̀ ayé àfikọ́lá wọn pàṣẹ sánmà ọyẹ́ ìta kọ́tọ̀ amọ́rọ́ fàyín dẹ́mà yakulu lahu kun fayakun máa rí bẹ́ẹ̀ yóò farati fẹ̀mítẹ̀ ọlọ́run ọba yẹn máa sìn máa pè é má wàá sọ̀rọ̀ ogun pẹ̀lú rẹ̀ má bọ òòsàn kankan gbogbo tí máa ń bẹ lé nínú àwọn ogun ogun sọ èyí tó fi kọ́ èyí tó rí mọ́lẹ̀ èyí tó ń tọ́lá èyí tó ń rárá lọ́lẹ̀ dànù kó lè bá wà nínú àwọn ahlu la ilaha illallah tó bá wá ń ṣe gbogbo àwọn àjò burúkú yìí tó ń sọ́sà yìí tó wá ń pè la ilaha illallah ọba pé lọ́nà ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún ọlọ́run ò ní wò ó nítorí pé mọ̀nàfíkì ni ọ ọ̀tọ̀ ní tó ń sọ ọ̀tọ̀ ní tó wà lọ́kàn rẹ̀ nítorí gbé wálé ọ wà lọ́kàn lójó gbé wálé ó sì fọkàn sí lòó ṣe ń lò kọ́dà tó bá gbàgbé ẹ eh, ọ́ tún sáré lọ́bẹ̀ ọ̀rọ̀ rẹ ọ̀dàrú rárá fọlọ́hún òṣèdàrú fún wọn náà ẹ̀dẹ́kọ̀ kan kọ́lọ́mọ sọ̀rọ̀ lórí burúkú wọ́n jẹ́ àwọn náà ayé wọ́n jẹ́ àwọn náà ọ̀run iná ń retí gbogbo ẹni tó bá ṣẹbọ kú tí ọgbà láìlá ìlàlá gbọ́ innahu ma yushriku billah qad harrama Allahu alayhi al-janna ọlọ́run wẹ́n tó bá ń mú nǹkan mímọ́ ìmì ọlọ́run tí ó mú ìmì ọlọ́run nìkan lọ́ba tá a sìn ẹ eh, faqad harrama Allahu alayhi al-janna al-janna mi dé wọ̀ fún ọ bàbá ti kú èyí kò wá sinmi o ọwọ́ nu wàhálà ni o ọmọ àwáwò náà inú náà nílé ẹ̀ iná la kọ́ kalẹ̀ fáwọn àwọn tó nígbàgbọ́ sọ́lọ́hún àwọn la kọ́ àlìjánà kalẹ̀ fún àjánà firdaus ọlọ́mọsá àti àbáwọn wọ iná lẹ́dínà amanu wa amilu salihati kanat lahum jannatul firdaus nuzula ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó bá gbàgbọ́ nù la ilaha illallah sunday wò wárí àwọn ni wọ́n wàá sọ̀kalẹ̀ sínú aljanna firdaus ta kọ́ àwọn ni wọ́n máa gbébẹ̀ wọ́n máa sinmi lọ gbére ikú sì nípa wọn bẹ́ẹ̀ ẹni bá ti wá gbìyànjú torí ilẹ̀ yorùbá ọjà rẹ̀ gbà ní eh, ọjà rẹ̀ gbà ní <laughs> sọ fún ọ pé ọlọ́run ní kò tó aláàfin alẹ́sàlọ́ bí káfíń abdá ọlọ́run sí mi ò tó ẹrú mi ni asibi allah wa ni malwakil èmi ti tó fẹ́rù mi àwọn yóò sì mọ̀ sọ fún ọlọ́run ò tó wọ́n ní ìwọ́jọ́ kò sí tọ́lọ́run ọba kò ní tètè dáhùn eh, ọgbà gbé pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ewé kan ò ní jábọ́lẹ̀ igi kan ò sì ní jáde bẹ́ẹ̀ ni òdò kan ò ní kánlẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ nílùú ilẹ̀ ọlọ́run àfikún gbà ọlọ́run kọjá aláàni ó pàṣẹ ọ̀yá kí nǹkan báyìí kọ́ máa ṣẹlẹ̀ nǹkan kì í ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀lọ́ tó bá ti gbà báyìí ó di ìlà òmù ọlá rẹ̀ yọ padà dé owó tó ń wá ọ padà rí ọlọ́run padà dáàbò bò ọ ọlọ́run padà kọ́lé fún ọ ọlọ́run padà gbé ọga gbogbo tó jẹ́ àárẹ̀ tí ń bẹ fún ọ ọlọ́run padà mú lọ gbogbo tó ń wá ọwọ́ rẹ̀ padà bá abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́run máa yọ lá ilaha illallah máa yọ ọkùnrin sẹ̀mí wa o jazakumullahu khaira wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu ah alhamdulilah alhamdulilah akí àwọn olùmọ̀ akí ọlọ́nkọ́ wa mi sẹ́wọ́n ní ẹ̀sẹ̀ olórí ṣáájú kí a tún sí ojú òpó lè láti gba àwọn ọba ìbéèrè tí abàrígbà bisimilayi ta'ala èmi fúnra mi kọ́kọ́ ní àwọn ìbéèrè kan yá kùmọ̀lá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé tá tí àbáwò pé bá nítorí kí ló fi hmm. organize duawo tá a ṣe lápapọ̀ parí àtúnra pa ẹran báwọn ẹran gan tún lè já ló wà ní oríṣiríṣi tó yẹ pé. Hmm, àwọn kọlọkọlọ ẹ ṣe rí gbogbo tí a fi ṣètò ayé wa anabi sara yìí gbogbo tó tó lọ. sallallahu alayhi wa sallam. ma tara kana illa ala al-mahajjati al-bayda. layluha kana hari ala yazugu anha illa halik. anabi hmm. ni mo fi yín lẹ́lẹ́ ojú ọ̀nà tó clean hmm. ojú ọ̀nà tó clear. gbogbo tí a fẹ́ ni mo ti fi sínú ẹ̀sìn yín ọlọ́run ti fún mi mo ti fi sínú ẹ̀sìn. gbogbo tó bá jẹ́ ìṣòro lù bóyá àbí inú ìdílé kan bóyá wàhálà kan ṣẹlẹ̀ kálukú wa máa dáadọ́ wa sí àmọ́ ká wá sàdúrà ká máa há kúrò nílé wa lọ́wọ́ ká máa wá kùn ilé ọmọ ká bá kára tọ̀hún ká yà sí ilé nǹka sọ́tò alimura àbá nínú àsìkò anábìwá Muhammad sallallahu alaihi wasallam adúlá ń gbà a sì máa fi kúrò níbẹ̀ lọ hmm. alika kúránì kan ní kọ́ lọ́wọ́ láàrẹ kó sì ń gaba ìfọ́ ní tó bá wà nínú alukọ́tà àmọ́ ká wá gbé ìgbọ̀dọ̀ Eh, màálù funfun eh, malu tó ní kọ́lọ̀ mẹ́ta gbogbo eléyìí pátá ìlànà ṣètọ́ni hmm. nítorí àwọn bá ti kọ́ sínú àlùkùránì tí ò sínú àdísì ẹ má jẹ́ àwọn ọmọ bọ́ọ̀nù ẹ̀sìn wa hmm. wọ́n jẹ́ sákùn lọ kẹ́rà. ìbéèrè mi lẹ́kẹ̀jẹ̀ ayákùnlé àmọ́ nǹkan táwọn kan mọ̀ sọ pé gbogbo bídíà mọ́ gbìyànjú kó nu ẹ̀sìn kẹ́kẹ́bà. Eh, àwọn akọ́ ìlú bọ́ọ̀tìlà ọ̀nà harifa eléyìí náà ó tún jáwọ́ lùwà ńlẹ̀ yorùbá ni hmm, ó jáwọ́ lùwà ni kápẹ́ gbogbo bídíà ni máa ń gbìyànjú kó nínú islam no kìí ṣe gbogbo bídíà ni máa ń gbìyànjú kó nínú islam hmm. eh, kullu bid'atin dalala kullu bid'atin dalalatun anábì ní gbogbo bídíà lánàá ni anábì ò ní kullu bid'atin kufurun ee eh, anábì ò ní gbogbo bídíà ni máa ń yọ̀yàn kó nínú islam irú bídíà ká máa lè pe òkú tó wà ní sáré ipe hmm. ìwọ bàbá tó wà ní sáré mọ́sùn lọ́rùn eh, àmọ́ pé ìyá mi òkú abiyamọ ma kínní kèrè sùn lọ́rùn gbàmílẹ̀ ọjà mi ọ̀tá eléyìí ààrí lásìkò ànábì bídé àrí eléyìí ó ti mú ìyàgò ní sùlámù tó yẹn bá ti mọ̀ ọlọ́run ní ma dẹ̀ ọmọ aláhi àhàdà ọlọ́run ní ẹmọ́ pè nǹkan mi mi ìwà tó ti ń pè òkú yẹn sìn ó ti gbé yẹ kó pè òun ti kú yẹ kó máa pè irú bídà eléyìí sì bídà ti máa yọ̀yàn kó ní islam tí ma ṣe alọ́sàrí ṣéwù mọ́lọ́lẹ̀ bẹ ṣéwù ṣéwù kìnìkan ṣéwù kìnìkan ṣéwù kìnìkan ìgbà mi ẹ̀là mi ẹ̀dákùn ẹ̀ bá mi sọ fọ́lọ́n hmm. ọlọ́run tó súnmọ́ ọjọ́ kásán ọ̀run lọ pé òun lọ́yẹ kó pè ṣe ẹ̀ irú bídà yìí sì bídà ti máa yọ̀yàn kó ní islam kákìrun tán mọ́sálásí àmì kápẹ̀rún tán ó ṣe pọ̀ rẹpẹtẹ wọn ò tí ì wọ́n ní láìláà ìlàlá láìláà ìlàlá láìláà ìlàlá láìláà ìlàlá Allahu akbar Allahu akbar <laughs> ní tí wọ́n ṣe yẹn bídí àní èyí tí kìrìtà kọ́kọ́ dá yẹn kò sí lásìkò ànẹ́bù Muhammad àgbẹ̀ láìláà ìlàlá ni wọ́n sọ <laughs> wọ́n wá gbé sáyé àyè tí ọ̀yẹ́ kí wọ́n ṣe kíni tí wọ́n gbé sí irú bídí àyè ń sìn ìkọ̀lẹ̀ yọ̀yẹ̀kúnú Islam àmọ́ ẹni tó bá ṣe yọ̀jẹ̀ lẹ́sẹ̀ nítorí pé ó ti fẹ́ fi kún ẹ̀sìn tánà gbígbé kalẹ̀ wọ́n ti fẹ́ gbé tiẹ̀ wá anábì sí ní ẹnìkọ̀ọ̀kan yín mọ̀nà àmìlà àmàlà lẹ́sà àlẹ́ amòrò náà fọwọ́ rọ́bì ẹni bá gbé tiẹ̀ wá tó bá kì í bọ̀ ọlọ́run ní wọ́n sì yọ anábì ni wọ́n sì yọ kú bó wọn bá ti kì í bọ̀ wọ́n sì dá padà wọn nígbà lọ́wẹ́. gbogbo bídíà kò kí sọ̀yàn di kèfèrí gbogbo bídíà lánàá ẹkùn lálẹ́ tí ara mẹ́nu bà àwọn kan tí ń bá láìláì ọ̀dẹ́ so ọ̀fẹ́ bá kẹtí mi láìláì ìlọ́lá náà kan tí mọ́ ń bá jẹ́ eh, àwọn tí mọ́ ń bá láìláì ìlọ́lá ò jẹ́ òun náà ní kíyàn lọ́dẹ̀ wẹgbẹ́ awo tó bá ti wẹgbẹ́ awo ó ti darapọ̀ mọ́ àwọn kèfèrí tí wọ́n gbọ́ lọ́ngbọ́ láìláì ìlọ́lá ọ̀rọ̀ òṣìṣẹ́ mọ́ hmm. torí kíní kan ló wà lọ́bẹ̀ ìdáàbòbò owó òkìkí ọba jẹ́ lè mọ́mú ọba jẹ́ afá ọba jọba ọba ti sẹgbẹ́ awo èsì muslim. èyí ò ní ìdá tún tara wa mọ́ ọ̀wọ́n náà mọ̀ pé èsì mùsùlùm torí pé ibi ọlọ́ni kìí sàwọn mùsùlùmí lọ́wọ́ mẹ́ hmm. tọ́wọ́ fẹ́ lọ lè bá mùsùlùmí ọlọ́mọ́ká ni ẹ̀bẹ̀ tó lẹ̀ sórí òkè ọlọ sí haramu ọlọ lè máa ṣàdúrà ló tẹ̀lé àwọn yòókù rẹ̀ àwọn tó lè darapọ̀ wọn àwọn èso yòókù rẹ̀ wọn náà mọ̀ àbọ̀ ọlọ sórí òkè ọlẹ̀ ṣàdúrà lérí òkè ọlọ lè bá wọn lè jànú lẹ́yìn àwọn àlìjẹ̀nú lẹ́wà lókè inú àwọn àyè táwọn àlìjẹ̀nú máa ń gbé òkè jẹ́ kan mẹ́. sọ pé in the name of Jesus. mùsùlùmí sì ni àbí. mùsùlùmí sì ló ń tọ́ ojú sílẹ̀ lọ. àwọn mùsùlùmí dó lójú kan ni. ojú kan làdá ni. òyìnlẹ̀ wọ mọ́tò Ìgbòho kó tó wọ mọ́tò Ìbàdàn. lẹ́ẹ̀kan náà ọwọ́ àlàtàn sí méjèèjì ìtàn rẹ̀ ó ṣe kí ni jama ìtàn rẹ̀ ó fàyà ni ojú kan ni ẹjá máa yí tó ń ṣe ẹ máa yọjú bí kò máa yọjú lọ́hùn ọlọ́run sì ti sọ fún ọ ó ti sọ bí tọ́ lọ hmm. ó ní nàdínà indala islam ọlọ́run bá ní islam ní kánà lẹ́sìn tó wọ́n gbà ọlọ́run ti sọ ọ́nà mọ̀sán mo sì láàmọ́lẹ̀ nílùú gbogbo àbí hmm. ẹ̀fìn mo ti sọ ọlọ́run ti sọ ipe gbogbo ẹ̀sìn tó kù ọlọ́run kò ní hmm. tẹ́lọ́wá ní èso kí ni mo pé ẹ̀wù èso ẹ̀wù káwọn èèyàn gbọ́n lé èso lónìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní alam ahadi ilaykum ya bani adam ọlọ́run bá ní ẹ̀yọ́ mànábì ádámà ẹ ti ṣàdéhùn kẹ tó wáyé allah ta'budu shaitan ipe ẹni ṣèṣù innahu lakum aduwwun mubin èmi ọlọ́run èmi ọlọ́run ẹ̀yìn yìí sọ fún yín pé èṣù ọ̀tá yín ni wà ní ibùdó ní àdéhùn tẹgbà ní pé èmi nìkan lẹ́ẹ̀mà sìn wà ní ibùdó ní ó ti yé gbogbo àwọn àfà èṣù ọlọ́run bá ní èmi nìkan lẹ́ẹ̀mà sìn lẹ́ẹ̀mú kù lọ́rùn àdà siratun mustaqim ọlọ́run bá ní ojú ọ̀nà tọ́tọ́ òun náà mí hmm. torí èmi mo dá jésù kọ́ wa jésù kọ́ rẹ̀ ọ̀tá ló jésù lòkè hmm. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wá sin jésù ẹ̀ má jésù ẹ̀ má ọba tọ́ dá jésù bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ń sin òkè ìbàdàn ẹ̀yin tẹ́ ń sin gẹ̀lẹ́dẹ́ hmm. lẹ́yìn wọ́n pọ̀ rẹpẹtẹ. òkú èké à hmm. iná wọn. bẹ kò sí ọ̀sẹ̀ wọ́n Eh, àwọn èèyàn ń ṣẹbọ wọn ni wọ́n ti ń ṣẹbọ àwọn lọ́dẹ eh, lọ́dẹ hmm. àbáyàwó <laughs> eh, wọ́n àwọn lọ́dẹ ń ṣẹbọ ń bẹ̀ nílùú lọ́nífà gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí aláàjò àtàfún jálàbí àwọn náà ń fi ẹbọ àdáṣekínni ẹbọ ẹbọ àdáṣekínni àdábọ òun náà ní oògùn tó kó sínú ilé agbára èṣù hmm. lẹ́yìn àdúrà gbogbo agbára tó kú agbára èṣù. Allahu akbar. Ah, ọgbẹ̀yà ìgbàjọ́ ni òun tó máa lẹ̀ wọn kankan kan ní sòun mọ́ àwọn abẹ́rẹ́ pé kí ló fi sára ó ní iṣẹ́ ọmọ pèsè ó ní alìjànú ọlọ́ọ̀ hmm. fi alìjànú sọ́ra alìjànú hmm. sì ní ọlọ́run ní inna shaytana lakum adu ọlọ́run ní alìjànú ọ̀tá yín ni fatakhizuhu aduwa ẹ̀mú lọ́ta ọwá hmm. fi ọ̀tá rẹ̀ òfìsẹ́nu géètì fi wọ́n máa sọ. Allahu akbar. ọwọ́ ayé tí a rí ọ̀tẹ̀. àtẹ̀wọ́. ẹni tó lè fi sọ́ra tí kankan ò ní sí ọ òun náà làlá. mùsùlùmí ilẹ̀ ìlú gbowó ẹ̀dá kùtùrùtọ̀ lọ́hùn ẹjá tó sùlámù wọn ṣe kájọ tó lọ hmm. ọlọ́run sọ àyà kan tọ́pá yẹn lẹ́kún ọlọ́run ayọ̀ lẹ́sìn àmànù hmm. ọlọ́run lẹ́yìn tẹ́ ti gbàgbọ́ ọ̀dọ́wọ́ yín o ẹ má jí gbàgbọ́ bọ́ hmm. ó ní tẹ́kùlá akọ̀tìkọ̀tì ẹ bẹ̀rù Allah ẹjọ́ máa dẹ́rù báyìí ọba tí ò ní kí ẹ̀jẹ̀ gbẹ lára rẹ tó sì gbẹ. Allahu akbar tí wọ́n sì ṣe pẹ́sìtì gbogbo ẹ̀ wọ́n ṣe àwọn dókítà wọn láwọn ọmọ tí ń ṣe mọ́ ọba tí wọ́n sọ ọba tí ó ní kó lókè kó sì má sọ̀kalẹ̀ ẹnìkan sọ̀rọ̀ kan fún mi jóni ó ní ìyá kan bàbá ní sọ àti ọkọ àti ìyàwó ọlọ́run sì gbá rẹ̀ ó sì gbá rẹ̀ kà wọ́n méjèèjì ìyàwó wà lókè ọkọ wà nsàlẹ̀ wọ́n sì ń wòra wọn lókè olóṣù mẹ́fà ẹni tí ń bẹ lókè ọ̀sọ̀kalẹ̀ ẹni tí ń bẹ nsàlẹ̀ ò lè gòkè àsọ́lọ́wọ́n bá yẹn lọ wọ́n ń ṣe bọ́ pẹ̀lú ẹ̀ hmm. ah, ọlọ́run ní bẹ̀rù ọlọ́run kò sára tí ń lè fi ọ́ dá olówó olówó nígùn ọ́ ó lè jí tọ́lọ́wọ́ gba gbogbo ẹ̀ ọlọ́run lè kí kékeré kan sẹ́yìn àlá èèyàn na gbogbo tó ní tán àwọn èèyàn tó máa yàn dáwó ọlọ́run fi ìbéyàn sí máa yóò fi hàn yàn ipe iṣẹ́ yìí jẹ́ nǹkan kan ẹ̀fìn mi mm. lẹ̀ ẹ̀wọ̀n lọ́dẹ bá jàpá mm. ẹ̀fìn mi ọlọ́run mi ọlọ́run lẹ̀ ẹ̀wọ̀n lè adìẹ adìẹ mi ọlọ́run lẹ̀ ẹ̀wọ̀n lè wọ́sẹ̀ ẹ̀ <laughs> torí oògùn owó tó ń ṣe ni ó padà tòṣì gbogbo owó tó ń ṣe ni ó padà sàárẹ̀ tó dáwọn àjànú tí ń jíṣẹ́ fún ẹni wọ́n padà gba tiwọn náà lára rẹ̀ wọ́n sì tán wá lọ́lẹ̀ wọná lọ́rùn ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run bó ṣe ẹ̀kẹ́ ẹbẹ̀rù ó ní wàlá tẹ̀mùtúnná ibi tí ń lọ nìyẹn ó ní wàlá tẹ̀mùtúnná illa wa antum muslimun ah, ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ kú o muslim ọlọ́run ò pé ẹkú yorùbá ó ní àfikẹ́ ẹkú ní muslim ẹ̀yọ́ máa yá mi bóòlù ó wá kú sínú islam nílẹ̀ yorùbá yìí táwa wáyì tí wọ́n máa ní ah mọ́wòrán o ah mọ́wòrán gbogbo àwọn ọmọ wa ń sìn wọ́n ti di agérigéri káàkiri ayé. jáde tó ara rẹ. ee gérigéri eri ni wọ́n ń gé sìn. Hmm. gbogbo àwọn ọmọ eri eri ni wọ́n wá kọ́lọ́mọjà sìnì. kọ́lọ́mọjà bọ́ sọ́wọ́ tọmọtọmọ. kí náà fẹ́ fèrè ṣe jama wọ́n fẹ́ fi sògùn owó àwọn ìjànà tó wà ń tàn sínú mọ̀jà sìnì ọlọ́ mọ̀jà ọmọ ó sìnì mọ̀jà wa náà lọ bí tí ò yẹ ká lọ tí wọ́n ti náà ká lọ bí kan kọ́ wá ṣáájú eré rẹ ni wọ́n fẹ́ gún o tí wọ́n ti fọ́ọ́lẹ̀ tán lọ́hùn àwọn padà gbogbo nǹkan tí èèyàn máa nílé ayé lónìí wọn ní àdúrà nìkan náà ló ṣe gbogbo ojúṣẹ́jú kan lọ ó ní rọ́bì habili múlíkà láàyè àmbági àdèmí bàdì ó ní wọ́n ọlọ́run musa fún ọlá tó ní fẹ́lómi nírú ẹ̀ mọ́ ọlọ́run ni mo ti gbọ́ láàrin ìṣẹ́jú kan wọ́n sì ti grant gbogbo kẹtọ wà láyé. Ah, ah, ah, àwọn ya mi ọmọ ọlọ́run ọba ọmọ ọlọ́run ọba ò ní sógun hmm. ọba ọmọ ọlọ́run ọba ò ní lọ́dọ̀ baba aláwo baba aláwo ní olówó lójó jòkó nínú hmm. ni wọ́n wà yọ wà lábújá yọ wà ní lẹ́kì phase two yọ máa gbádùn lamẹ́ríkà hmm. oògùn owó tó lóun ṣe fún ọkọ ṣẹfà kọ bí ẹ hmm. kóun náà yàwó rè wọn tàn láyé máa tó ní ọwá pé òun ṣoògùn owó fún ẹ wọn ń ọ pé àáfà yà máa dákẹ́ máa sàdá ọkọ lọ́n sọmi ẹ fún mi ládùn àti màá ṣe mi lò dolówó àdúrà sí mi bẹ́ẹ̀ tó bá ṣe ó dolówó hmm. àáfà wa ní kò mú kinní kan àwọn fẹ́ ṣiṣẹ́ kan fún ọ ní òun mú five thousand wa òun gba five thousand lọ́wọ́ rẹ̀ òun kọ́ dé sọ́jà ọ̀rọ̀ àpamọ́ ọ̀rọ̀ ta ó sì tún sẹ̀mọ́ òun àtúmọ̀ rẹ̀ ń gbádùn nulẹ̀ ẹ àfà lówó ológun owó lọ́wọ́ ní sọ fún ọ pé mo ti sẹ́ndà àkáǹtì o èyí retí aláti o àkílódé tí o múnú ìtọ́wà nílẹ̀ gómìnà ogun yẹn wọ̀fọ̀ kéèrè the prophecy aláìní ìwà ń dọ̀rọ̀ ẹrú yín sọ fún ọ pé kẹ̀yìn sọ́lọ́ kọ́ wá kọjú sí èṣù ilé ayé ìyá ni tó wá mọ́ o ọlọ́run wọlé àwọn ẹ̀kọ́ lọ́mọdé àṣìṣe o ojú sáà kọ́mọlá ọ̀kẹ́ra. Ya àmọ́ ráwọn tó kọ́ mọ́ ń ṣe àtgár pẹ̀lú ní àpapọ̀ báyìí wọ́n á tẹ̀sọ̀ kalẹ̀ àwọn bèsì ń tẹ̀sọ̀ tó kọ́ mọ́ pẹ̀lú gbólóhùn kan. àwọn ní sunfin ni àwọn ní sunfin ni àwọn náà ṣeré ń jọun. Allahu akbar. a padà filẹ̀ ńgbà tá a rí pé kò pa ìsìlámù. Allahu akbar. aṣọ tẹ tẹyìn ẹyin bọlẹ ti rí. ta ló pàṣẹ pé ẹkẹ tasọ. aya ni ọkọ̀ọ̀kọ̀ wa tex ni ọkọ̀ọ̀kọ̀ wa pẹ̀sì a sì máa ṣe. ẹsìn ni o tó wá jẹ́ sìn. aya ni ọkọ̀ ṣáájú tá a bá ráyà tán a sì máa ṣe. bá a sì ṣe yẹn òní sunna prophet muhammad ló máa practice fún wa. sallallahu alayhi wa sallam. ọlọ́run wa aqimu sala ọlọ́run ẹ̀ kíọ̀n nígbà tó sọ tán anabi ní sallu kama ra'aytumuni usalli ẹ wo mi bí mo ṣe kí ọlọ́run ní walillahi ala nas hijjul bayt ayé ma ṣe hajj anabi ní ta'khudhu anni manasikakum ẹ wo bí mo ṣe hajj tèmi theory and practical zikiri tíọ́rì rẹ̀ wà lọ́dọ̀ ànábì pàtíkà rẹ̀ wà lọ́dọ̀ ànábì. sallallahu alayhi wa sallam. bóòdà ànábì ṣe ànábì a máa ṣe la ilaha illallah ànábì a máa ṣe salatu ànábì a máa ṣe astaghfirullah anabi àwọn ṣe subhanallah anabi máa ń dáṣe fún rẹ̀ àwọn sàhábà náà wọ́n máa ń dáṣe ni káwá kójú ọ̀nà lẹ́jọ́ jímọ̀ yẹ ká máa wá pariwo aláha aláha aláha alá tọ́ba padà yá kínà padà dà alá alá alá láàló ni wọ́n ń pè bẹ́ẹ̀ inú ìdè lárúbáwá fíyàn máa lóhun ní wọ́n ti ọlọ́nkọ́ máa ní no no no láà láà láà láà láà wọ́n padà tó padà wálé aláha alá tọ́ba tó ń sáré dáadáa sí yóò tó di láà láà asọ́tẹ́ tẹ́yẹ kò sí nínú tánàbì fún wa ṣéwù kan lọ́jọ́ lárúbáwá nílùú mọ̀lúkọ òun ló faṣọ kún hmm. ọlọ́run òsì náà lárúbáwá sí wa ànábì ló ṣe kí ni ànábì lọ́nà sí wa ká má gbàtàn jẹ́ kọjú tó lọ ká lè hmm. kó nínú tasawufu hmm. ká di ábìdí ká máa wákàtí márùn ún gbàwé monday thursday àwẹ̀ thirteen fourteen fifteen ọmọ nàró lórí kò sí náà fúnra ìtẹ́pẹ́ ìbáka láàyè ìlàlá ìtẹ́pẹ́ ìbáka àṣàlátù aláwọ̀ sọ́lá àṣàfọ́là ìtẹ́pẹ́ ìbáka ní tí wọ́n pè ní islam nìyẹn kì í ṣe pé kò lè jọyìn ẹgbẹ́ Ah, irọ́ irọ́ hmm. ọmọlẹ́yìn anabi ni gbogbo wa a gbọ́dọ̀ tún wá ọmọ mẹ́lòmíì lẹ́rú mọ́ pé ọyá ìwọ náà tún wá di ọmọlẹ́yìn tiwa lọ́tọ̀ yàtọ̀ sí ọmọlẹ́yìn anabi Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tí bá ń ṣe kó lè fi ilé àwọn kan náà bẹ tán máa fún jà àwọn máa lu bàndínì tiwọn. Hmm, hmm, wọ́n bẹ̀lẹ̀ yìí ọlọ́mọsá tí mo túbá ẹ máa bá wọn sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n padà túbá ẹ sáà máa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn ah, ẹ máa gba ìtí ọ̀dà ẹ máa fi tọ́da lé wọn ní ah, lọ́wọ́ ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wọn ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ títí ah. táwọn bàbá rí ni wọ́n gbà hmm. tí wọ́n rí iná gbà wọ́n rò pójú ọ̀nà ni ọwọ́ fúnjà ọwọ́ lùlù àwọn gbọ́ngbọ́n nínú mọ́sálásí inú <coughs> sọ́ọ̀sì láti máa ń gbọ́ inú sọ́ọ̀sì wọ́n ti máa ń lùlù tí wọ́n ti ń lùlù mọ́sálásí wàhálà ti dé wọ́n fi ìlú yẹn kún sí kìrì tá àdábì òsèké ni tàdábì òfin kún ọkùnrin àti obìnrin nítorí máa lùlù tún láwé obìnrin wọn fò sókè yín lùlù sẹ́fún wàhálà ti dé ọmọge ń fò sókè ní ayéyọ́ndá imú ayéyọ́ndá imú gbangba gbígbì islam tán náà bí mo wá kọ́ yẹn ọwá fún jà àwọn amáyàtọ̀ láàrin wọn àti sẹ̀lẹ̀ ọwá ń lókè lọlẹ̀ nígbà tó fẹ́ bẹ́ẹ̀ gbálẹ̀ gbogbo àwọn islam yẹn ẹ̀dá ìjà fílẹ̀ ká tó lè bọ́ lọ mm ọlọ́run bá aláà ọ̀ràn anábì sí wa torí káwọn bá ti mistake náà àti wọn ni ah, wọn rán òjíṣẹ́ fún yín ẹ kó lè fún yín ní true picture tí a fẹ́ kẹ́ ṣe kí ni ìta fẹ́ kẹ́ ṣe ó dẹ̀ sàlàyé gbogbo ẹ̀ kalẹ̀ wíwá náà kọ́lẹ̀ ẹ má jà tún fi mí kún mọ́ ọ̀kọ́ lọ́wọ́ bá aláà kọ́mọ́sà gbẹ̀sẹ̀ wa. múra obìnrin bó wọn ṣe fún múra ní ẹ̀sìn. obìnrin mùsùlùmí hmm. ah, ọlọ́run dá kan sára obìnrin. Allahu Akbar. àdàkùnrin ah, nìkan tó bẹ̀ kò sí pẹ́yìn ọkà. Allahu Akbar. wọn náà tó ń gbọ́ mi lé ọmọ pé ọlọ́run dá kan síbẹ̀ láti kánábà yìí dé dérú eré gbogbo ẹ̀ wàhálà wàhálà gbogbo. ọlọ́run sì fẹ́ kí ká máa ṣe kíni ọlọ́run fẹ́ kárí wàhálà ọlọ́run bá aláà kò fẹ́ ká kó sínú wàhálà ló fi wá sọ fún anabi pé rẹ Muhammad bá mi sọ fún gbogbo àwọn mùsùlùmí òdodo yá ayọ anabi ọlọ́run ní ìwọ anabi kúlẹ̀ aziwájíkì bá mi sọ fún gbogbo àwọn ìyàwó ẹ̀ wọ́n bá náà tíkà àtàwọn ọmọ rẹ̀ obìnrin tí wọ́n ti mature tí wọ́n ti bàlágà wà ní sáà ìlímù mìíní gbogbo àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé bá fi sọ fún wọn yudinina alehinna min jalabibihinna kí wọ́n ti ń jáde kí wọ́n lo jalibaba min jalabibihinna jalibaba jalibaba jalibaba jalabibihinna ẹ kuran kini thirty three verse fifty nine ẹ̀yọ́ miami tí wọ́n bá ti dáàbò ọlọ́run bí alẹ́ adínà ayé rọ́fúnà bá a ṣe fẹ́ pí àṣà yìí nìyẹn. Allahu akbar. àní rí bí wájú wọn ṣe tó. Hmm àní ah, rí bẹ́yìn wọn ṣètò àwájú ah, àtẹ̀yìn ní dànkan rù àbọ̀ hmm. ah, bá ti wo ànábì ní tí máa ń bọ̀ lọ́ọ́ ká máa wo wọ́n èsì hmm. tọ́ bá wo èso gbé oyí lẹ̀ ẹ̀hẹ́ tí máa ń lọ tọ́ tí wọ́n ń bọ̀ lẹ́yìn ìjọ lọ tiẹ̀ tán o hmm. ànábì ní torí pé ẹ̀yìn tó ń wò yẹn yóò gbé oyí lẹ̀ ẹ ìwòkú wo lọ́sẹ̀ lómi ìdóní sìnà sìnà lọ́gbóore lọ́lọ́run fi gbóore lọ́wọ́ ẹlòmíì. Allahu akbar. kò sí wa náírà lọ́wọ́ ẹ̀ mọ́ ẹni tí ń bọ̀ yẹn two million tí ń gbàgbé ten million sínú bóòtù ọ̀dẹ̀ ń tọ́ kọ́ bá kò kò sí nǹkan kan tó ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní káwọn obìnrin kan máa lo jẹ̀lẹ̀báàbù tí wọ́n máa ń jáde tó bá ti wá wọlé ọkọ rẹ̀ yóò fi kọ́ ẹ̀yẹ́ tálejò bá fẹ́ wọlé àlejò tí ìsọkọ ẹ̀ ọ̀rẹ́ ọkọ ẹ̀ ẹ̀yẹ́ àwọn ará àta àwọn tó fẹ́ tún kan sínú ilé yóò tún gbé wọnú ilé náà o òun hmm. aṣọ yẹn ni wọ́n máa gáìdì ẹ̀ ní òun jẹ́ ọwọ́ ọ̀la hmm. torí tí ojú bá ti rí ní ọ̀yẹ́ kó <laughs> ọkàn rò rokoro lẹ́yìn abu mariam abu fatima nìkan àwọn ìyàwó ẹ̀kọ́ wọ́n ní sa'il mu'mini gbogbo ìyàwó olùgbàgbọ́ òdodo pátápátá àtàfà àti bíríkìlẹ̀ àti káfíńtà àti ẹlẹ́tíríṣà àti gbogbo ẹlòmíì náà tó náà jẹ́ mùsùlùmí tó bá ti bàlágà ọ̀ràn yàn ní kó sékè ni ọ̀ràn yàn ní kó máa lo tìlú báàbù jáde ẹ̀tọ́ bá tó wá fi nìkan bù lé akbar ọ̀parí súnà nìyẹn gbogbo àwọn ìyàwó ni ìyàwó àwọn sàhábà wọn máa ń dá nǹkan bójú hmm. ẹ̀tọ́ bá tó wá fi nìkan bù sí ẹ ẹ ní ma bó ṣe rí ọkọ rẹ nìkan ní ọmọ gbádùn ẹ. Allahu Akbar. ẹ ìyàwó rẹ wá di public property. ẹ àyàn wá wo ìyàwó ẹ wọn mẹsọ rẹ ẹ ayé ti ta <laughs> ayé ta wẹ́rẹ́wẹ́rẹ́ ni ayé ń ta lọ́nu. Allahu Akbar. torí pé bójú bá ti wò wò kú wò wọ́n mọ̀ wá lé obìnrin káàkiri wọ́n gba ìyàwó lẹ́wẹ̀ lómi tí ọmọ látara múra tí ìyàwó rẹ̀ múra jáde ọwọ́ ṣòkòtò ọwọ́ skẹ́ẹ̀tì ọwọ́ táìtì ọwọ́ sọ ọlù ẹ̀ṣọ́ ọwọ́ ẹ̀ṣọ́ ọrùn kò fi jàlíbáàbù bò ojú àwọn èèyàn wọ̀ wọn padà wá gba ìyàwó lọ́wọ́ ẹ̀ ẹlòmíràn sọ nígbà ìyàwó yóò lè la mọ́tò mọ́ kiri nígbà bá tiri kúri mọ́tò tiri mílọ̀ dọ́là mọ́lẹ̀ <laughs> ó ti la mọ́tò mọ́lẹ̀ ó ti kó bẹ́ẹ̀ nílẹ̀ ní kọ́mpìnì látara ìmúra tó mú kì í jẹ́ ká dùn ọgbà fẹ́ni tí ń múra oye tí o lè jàlùbá o yọ sàdúrà sàdúrà àdàrò nígbà ẹni tí ń wo gan tó nàbà ti wo tó bá ti wọ náà kàn hmm. ẹ wọn náà sàdúrà àdàrò nígbà ẹyọ màá yá mi ẹ dákun àwọn òyìnbó ayé tí wọn tọ hmm. àdáwò tí ó sì bá òyìnbó ti bá wọn àwọn àrùn kárùn ọ̀dọ̀ wọn náà ní ti wá tọ́lá àwọn náà ni wọ́n ní tọ́lọ́run bá gbé kalẹ̀ opposite làwọn máa ṣe kíni ẹ eh, làwọn máa ṣe tọ́lọ̀ bá rí báyìí ẹ̀dá kùtùrọ̀ ọlọ́run àwa mùsùlùmí jẹ̀lúbàbù wa fáwọn ọmọ wa lóbìnrin ẹ̀dí kan máa lò ó àwọn ìyàwó wa ẹ̀dí kan máa lò ó gbogbo àwọn àǹtí wa ẹ̀dí kan máa lò ó àwọn tí wọ́n ń jà pé àwọn máa ń lo jẹ̀lúbàbù school àbí wọ́n ń lo ìjáàbù school ẹ̀ eh, tí wọ́n ń jà tí wọ́n sàn fara ta hmm. ó ní nínú ìwé báìbù yìí tẹ̀lé gbàgbọ́ gbogbo àwọn fọ́tò ìyá Jésù tẹ̀ ẹ̀yin náà lẹ́sà yà fọ́tò yọ kọ́ fẹ́ rí ẹ̀ hmm. olùgbàgbọ́ òdodo kan ò ní ṣe eré rẹ̀ sílẹ̀ tó bá jẹ́ ni ọlọ́run lóbìnrin yóò bo eré ẹ̀ yóò bo aya rẹ̀ ọlọ́run fàlẹ̀ yẹ doribuna bi khumuri inna ala juyubihinna ọlọ́run bá ní àwọn obìnrin ẹ̀ má dankan bo aya yín juyub aya ní jẹ́bẹ̀ chest nǹkan mẹ́mẹ́ hmm. ọlọ́run ẹ̀ bo ọlọ́run ẹ̀ bo lọ́dún mi bá rí ìdíkùrì kò sí ní sinimá lọ́dún kan lọ́dún méjì lọ́dún mẹ́ta nídìí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ má jẹ́ àdàlúrú ẹ má jẹ́ àbáyé jẹ́ o torí pé tí wàhálà bá dé gbogbo àwọn alájọ ṣe kíni láàjọ jẹ́ ń bẹ̀ kọ́lọ́ má ṣe tiwa níyàwó gbogbo àwọn ìyàwó wa kọ́lọ́ bá tọ́ wọn sọ́nà kọ́lọ́ jí wọn lè máa lo jẹ̀lúbáàbù kan máa bóra mm. àwọn ọmọ wa kọ́lọ́ jí wọn lè máa bóra àwọn àtàjọ́ dọ́nà ọlọ́run bá aláàkó fún wa ní ìrọ́jú ẹyẹ tá a fi ń lọlé lùgbàdì àrùn tá a ní lùgbàdì ẹ̀ṣẹ̀ tá a ní dolórí burúkú láyé àtìlọ́run náà báyìí ṣàlá á sí òpó wọlé á sí òpó lẹ́sìrà kásárá ìpè wọlé ṣáájú ilé káwọn gbàgbé ìdánilẹ́kọ̀ọ́ sàfikún tí ó wáyé ní ọ̀la bísí ńlá ìtàlá ní mm. òde Eh, ní aago mẹ́wàá láàárọ̀ ní gáràjì owóde wa ń bí báyìí àwọn kan gbìyànjú káwa náà wà gẹ́gẹ́ bá ti gbóhùn wa ẹ̀ka tó wá gbádùn àti pásítọ̀ gbádùn ọba di ọ̀la àkàmọ̀ pèsè di nọ́mbà studio zero eight zero nine zero seven seven seven one one eight eight one tàbí zero eight zero seven five seven seven one eight eight one náà kò ti wọlé. sàlẹ̀kùn. wàlẹ̀kùn sàlám wa rahmatulahi wa barakatuh. abẹ́ akeem láti gbọ́ fún. àwọn gbọ́dọ̀ àwọn afọ àtẹ̀tẹ̀ yìí a máa ń sọ pé wípé tó bá ti bínú àwẹ̀ ọlọ́run ní ká ṣe wà sí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ sà ṣẹ́fẹ́ kan lẹ́fẹ̀ẹ́. ìbá rán àwọn èèyàn létí ọlọ́run ọba àti nínú àwẹ̀ àti láìsí nínú àwẹ̀ ó ti kò sígbà tí ó lẹ́tọ̀ọ́ nítorí pé bàdákìrì ọlọ́run bá ní ẹ máa rán àwọn èèyàn létí ọlọ́run fa iná zikirọ́ táwọn fa olímọ̀ mi ní torí pé tẹ̀ bá ń ṣe ìrántí ọlọ́run fáwọn èèyàn yóò máa ṣàǹfààní fáwọn olùgbàgbọ́ òdodo àárín wọn. Eh, kátó wá pé nu kùránì tá n kíra gan zikira ni ìrántí alukur'an oye ìrántí ni a máa ka kí lọ́lọ́run bá wa sọ a máa gbọ́ ẹ̀dáwọn eh, yẹn bá láǹfààní láti ṣe kíni ẹ̀yìn eh, láti máa wáwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run ààrin tó burú ń bẹ̀ bóyá láàárọ̀ lọ́rọ̀ wọn lọ́rọ̀ bóyá lọ́sàn-án bóyá lálẹ́ ẹ̀yẹ kọ́sà jẹ́ ipe ìtànṣe ń bẹ̀ kọjá ìtọ́lọ́wọ̀n bá aláṣẹ kíni ìtọ́lọ́wọ̀n bá aláfẹ́ lẹ́yìn náà ìkàláṣọ sí wà ń bẹ̀ wọ́n torí owó láṣẹ sí láti ń gbé wà síká alájà alágbájá èló la dá lọ́dọ̀ tiẹ̀ lánàá tọ̀hún náà máa ń lè múra pé a ah, owó tèmi ọ̀pọ̀ ju ti tiẹ̀ lọ o a máa wá léra wa a máa sáré ká a máa kó yọnu sínú ayé àwọn èèyàn irú àwọn èèyàn lọ́wọ́n fẹ́ ẹ̀hẹ̀ wá sí òru tọkùnrin àtòbìnrin tí wọ́n máa lọ́ mọ́ra wọn káàkiri ọlọ́run ràn wọn o ẹ̀dàkùn ìjẹ́ tí èèyàn bá ní òkú lọ́rùn bóyá bàbá ni ẹni tẹ́yàn ní lọ́rùn tó ti kú tí ìyá yẹn sì wà tí wọ́n bá fẹ́ bẹ̀ lọ́rùn fún yàn ta ni ẹni tó lẹ́tọ̀ọ́ tí wọ́n kọ́kọ́ bẹ̀ lọ́rùn fún sẹ́ni tó wà láyé tó jẹ́ òrìdílégùn ni àbẹ́ni tó ti kú lọ́kùnrin. barakallahu fikum náà ẹlẹ́kejì náà alhamdulillah alákọ̀ọ́kọ́ ní gbé gbogbo dáadáa tá a bá ṣe fún àwọn òbí méjèèjì eré ìyá láti bẹ̀rẹ̀ Ah, ìyá ṣe wàhálà púpọ̀ Allahu akbar ìyá dààmú púpọ̀ hmm. ó ní aláhùnmá ìrìhàmọ́ha alámọ̀gbìfìrìláha wàrìhàmọ́ha lọ́mọ kíyàmí lọ́mọ fìríjì ó sì wá sádà fún bàbá rẹ̀ tábà ti fún òbí nìkan eré ìyá láti ṣe kíni láti bẹ̀rẹ̀ bọ́yọ̀ wà láyé àfikún sí láyé wallahu a'lam tọba bẹ̀rẹ̀ rí bàbá náà àbílẹ̀rí ẹ̀ntọ́ wà láyé náà kìí sí pé Eh, nípa ti àlú àṣìṣe àṣàkà hmm. fún ilẹ̀ hmm. alihamdulilayi hmm. allah akbar ìwọ lọ́kọ́ ni kí wọ́n máa ti bẹ̀rẹ̀ lórí bẹ̀ eh, àtìkọ́jì kò gbà wọlé pápẹ́ lálẹ́ ni. kò sí ìdíyìn lè tẹ̀síwájú subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah eh, kò sí ìdíyìn lè tẹ̀síwájú àwọn ibi ọ̀sẹ̀ káyẹ̀ ẹ máa kà bẹ́ẹ̀ subhanallah alhamdulillah wàlá ilà ilàlá wàláhu akbar wàláhu wàlá wàlá quwwata illa billah ní ìbá ń kà bẹ́ẹ̀ ee ọlọ́run ọba aláà yóò fihàn sínú àwọn tí wọ́n rántí rẹ̀ lérí ilẹ̀ tí ìbá jáde láyé ìwọ́n lè ba níwájú ọlọ́run ọba tọ́lọ́wọ́ tọ́jú rẹ̀ kalẹ̀ fún yàrá àlìjánnà ọlọ́run ọba ọlọ́run ọlọ́run kọ́lá anábì ní tàbá jí gbàrà lóru àjí lóru ọba jí wọn tó pàṣùbà á ní alhamdulilayi ayé àná bá dàmá àmàtánà wà ilé ìnáṣó أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله تيجي بس صوبه النبي ني ربي اغفر وارحمني وبعد وقت ما الله فون نيجي بقى ẹjá lọ lè kọ káwọn fi rántí ọlọ́run ó ní albaqiyatu salihah iná sẹ́kù fún wa nígbà tó bá tán ti lè bá tán. ẹ ti wọlé. salamu aleykum. akọ rẹ. akọ rẹ. a bá orúkọ mi máa mú òkìkí láti sàlẹ̀ òkè ń sa kí nílò à. ṣé ẹ bá fẹ́ kí irun ṣé kéèyàn káwá mọ́ igbá ni àbí kéèyàn dáwọ́ lẹ́ tí mo fẹ́ béèrè kí ló dé obìnrin ò gbé nǹkan mú tàbí kí. ẹ ṣeun bàbá kí fún ọmọ wa wọn lógún náà fi bèrè hmm. al-iqamatu laysati lil-mar'a obìnrin sì kọ́ ọmọ tọ́wọ́ fẹ́ dànù kí wọ́n ní sì kọ́ ọmọ wọ́n fẹ́ kí papọ̀ láàrin ara wọn náà àmọ́ obìnrin máa mú òun dò láàrin onídúnwájú àárín wọn yóò sì máa gbóhùn sókè díẹ̀ tí wọ́n jọ máa gbọ́ kò ní parọ́ òbí tọkùnrin tó di fìtínà àsọlẹ́ka nídìí bẹ́ẹ̀ bóyá ṣe jẹ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì hmm. ìmọ̀ káwọ́ sáyà tá a bá wà lérí òun anábì ni wọ́n pa wá láṣẹ ètò eh, àwọn kírun ala àyèmánana aláṣàmà ìlìnà fi sọ̀la wọ́n pa wá láṣẹ ká máa káwọ́ sáyà tí a bá ń bẹ̀rẹ̀ rẹ̀ kò sí àdìsí kan kò sí àyà kan kò sí àdìsí kan tí ó ní ká máa káwọ́ sílẹ̀ tá a bá ń kírun ó sì jẹ́ pé màmá pé eh, gbogbo àtẹ́wá ti dúró níta nábì sọ ni pé ẹ gbọ́wọ́ ọ̀tún yín eh, inú ọwọ́ ọ̀tún ẹ gbélé ẹ̀ńkulé ọwọ́ tòsí ẹ wá gbé láyà yín bẹ́ẹ̀ sì máa kírun nìyẹn hmm. ibi èyí tí ìyapa wà òun náà ni pé akó onírò kú àwa ní sami allahu liman hamida rabbana walakal hamd amdan kathiran tayyiban barakan fi sama pé a ti nàró padà hmm. bàtà kún rókù ibẹ̀ làwọn afá ti yapa àwọn kan ní ká káwọ́ padà sáyà àwọn kan ní ká dáwọ́ sílẹ̀ hmm. méjèèjì náà kò sí ètò ọ̀dà mbẹ́ kò sí ètò yẹn ò lè ṣe níbẹ̀ nìkan ni àdìkáwọ́ sáyà àbíkàdáwọ́ lẹ̀ àmọ́ gbà tẹ̀ ń ka fáti àtẹ̀ ń ka sóra lọ́wọ́ tẹ́gbẹ́rún dó ẹ̀ka ọ̀sáyà ni tẹ́ fi parí. Ah, báyìí insha Allah rahman aláàdáwọ́ ètò dúró bí tí ọlọ́run ní kí aláǹfààní ẹ̀dẹ́ ni hmm. àwọn gbàgbé ẹ̀dákun ètò wáyé sí bùkátà ẹ̀kún lọ́gẹ́ bá ṣe mọ́ kéde account number star so thirty thirty seven ninety five one six eight lẹ́ẹ̀kan sí thirty thirty seven five one six eight so first bank ni àkáǹtì náà ó kọjá mọ̀lẹ́bẹ̀ ní Suleiman Abdullah so wá kí àwọn ṣẹ́kù wa pẹ̀lú oúnjẹ mi tí wọ́n fún wa láti àárọ̀ kọ́lọ́kọ́ bá mi sẹ́wọ́n ní ẹ̀sán lórí subhanakallahumma rabbana wa bihamdik أشهد أن لا إله إلا أنت أسألك السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل نزل على عبده الكتاب ولم يجعل له عوجا